Matthew orí kẹfà. ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bàa lè rí yín bí ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ ní ọ̀run. nítorí náà nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ má ṣe fún fèrè níwájú rẹ bí ti ń ṣe ní sínágọ́gù àti ní kí wọn kí ó lè gba ìyìn ènìyàn lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn náà ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ má ṣe jẹ́ kí ọwọ́ òsì kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ òun tìkára rẹ̀ yóò san fún ọ ní gbangba nígbà tí ìwọ bá ń gbàdúrà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 ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ni tìrẹ àti agbára àti ògo láéláé àmín nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín kì yóò sì fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gba àwẹ̀ ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro wọn á ba ojú jẹ́ nítorí kí wọn kí ó bá a lè farahàn fún ènìyàn pé wọ́n ń gba àwẹ̀ lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn ná ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gba àwẹ̀ fi òróró kun orí rẹ kí o sì bọ́jú rẹ kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gbààwẹ̀ bí kò ṣe fún bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san án fún ọ ní gbangba ẹ má ṣe to ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò àti ìpáàrà ibà á jẹ àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì í jalè ṣùgbọ́n ẹ tò ìṣúra jọ fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò àti ìpáàrà kò lè bà á jẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọ́n sì jalè nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ojú ni fìtílà ara nítorí náà bí ojú rẹ bá mọ́ gbogbo ara rẹ ni yóò kún fún ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ bá okun gbogbo ara rẹ ni yóò kún fún òkùnkùn ǹjẹ́ bí ìmọ́lẹ̀ ti ń bẹ nínú rẹ bá jẹ́ òkùnkùn òkùnkùn náà yóò ti pọ̀ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí yálà yóò kórira ọ̀kan yóò sì fẹ́ èkejì tàbí yóò faramọ́ ọ̀kan yóò sì yan ikeji ní ìpọ̀sí ẹ̀yin kò lè sin olúwa pẹ̀lú mámónì nítorí náà mo wí fún yín. ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín ohun tí ẹ ó jẹ àti fún ara yín ohun tí ẹ ó fi bora ẹ̀mí kò á ju oúnjẹ lọ tàbí ara ni kò ju aṣọ lọ ẹ sáà wo ẹyẹ ojú ọ̀run wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kì í sì í kó jọ sínú abà ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn ẹ̀yin kò á sàn jù wọ́n lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ èéṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ kíyèsí lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wù mo sì wí fún yín pé a kò ṣe Solomon pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la mélòó mélòó ni kì yóò fi ilé wọ̀ yín ní aṣọ ẹ̀yin oníkékeré ìgbàgbọ́ nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ tàbí kí ni a ó mu tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀ búburú tí òòjọ́ tó fún un.